ẹ̀gbọ́ná ṣé lóòótọ́ ni wípé àwọn agbébọn wọ́n ṣe ìkọlù sí aposto Suleiman tí wọ́n sì pa ènìyàn mẹ́fà lẹ́nu ìkọlù náà àwọn wo ló ṣèkọlù sí aposto Suleiman àwọn wo lọ́gbẹ̀mímì nínú ìkọlù ọ̀hún kí ni iléeṣẹ́ ọlọ́pàá kí ni wọ́n sọ lórí ìkọlù náà ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ àlàyé bíṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí bẹ́ẹ̀ dẹ̀ tan notification bell ìyẹn aago rán mi létí kẹ́lẹ́ láǹfààní láti máa rí wa o láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú ọ̀rọ̀ tuntun ìròyìn tuntun ìṣẹ̀lẹ̀ tuntun wá fún yín lórí ìkànnì yìí. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá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 ìránṣẹ́ ọlọ́run ìyẹn apostle suleiman tí wọ́n ṣe sí ní ọjọ́ friday ọjọ́ kọkànlélógún oṣù kẹwàá ọdún tí a wà yìí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ìyẹn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó láti ẹnu ẹni tó jẹ́ eh, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ẹdó wọ́n ti ní lóòtítọ́ ni ìkọlù náà wáyé eh, tí àwọn mẹ́fà èèyàn mẹ́fà sì gbẹ́mìí mì nínú ìṣẹ̀lẹ̀ náà ìkọlù yìí òun ni wọ́n ṣe sí gbajúgbajà ajínrere ránṣẹ́ ọlọ́run ìyẹn apostle suleiman ní àdúgbò aushi ní ìpínlẹ̀ Edo, lásìkò tí ó ń lọ sí ìrìn àjò kan ní kò pẹ́ kò pẹ́ tó ti orílẹ̀-èdè Tanzania dé. Eh, ìkọlù yìí ó jẹ́ nǹkan tí ó bani nínú jẹ́ tí ó sì ń kọni lóminú torí pé èèyàn mẹ́fà òun náà la gbọ́ wípé wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ àwọn dẹ́rẹ́bà eh, ìránṣẹ́ ọlọ́run yìí àti àwọn ọlọ́pàá tí wọ́n jẹ́ bí wọ́n rẹ̀ òun ni wọ́n gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ náà kódà a gbọ́ wípé ọ̀kan nínú àwọn agbébọn yìí náà gbẹ́mìí mì nínú ìṣẹ̀lẹ̀ náà wọ́n mú balẹ̀ ṣùgbọ́n títí di àsìkò yìí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n sì ní àwọn ń wá ọ̀kan lára àwọn òṣìṣẹ́ Apostle Suleiman yìí tí ó ti di àwátì lẹ́yìn ìṣe ìkọlù náà àmọ́ ṣá iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo wọ́n ní iṣẹ́ ìwádìí ti bẹ̀rẹ̀ láti mọ gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣe ìkọlù náà ẹ̀sí apostol Suleiman tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lórílẹ̀‐èdè Nàìjíríà